káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ o hmm, ẹ o <laughs> pa mí mo gbé wá hmm, mo gbé wá àgbéjà ó lágbára <laughs> nǹkan tó ń pa mí lẹ́rìn pé ọ̀rọ̀ àwọn ènìyàn wà ẹ́ <laughs> mo fẹ́ fídíò kan fún wa ká gbọ́ kí n tó sọ pé mo fẹ́ play fídíò fún wa ẹ̀jẹ̀ ń kọ́ sọ àwọn ọ̀rọ̀ kan síwájú hmm? ṣe rí àsọ wípé kéèyàn máa I'm a Christian mo ti máa sọ mi ò ń bo ẹnu Christian ni mí ìdílé Christian mo ti jáde wá ṣùgbọ́n lọ́dọ̀ ti wá bí bàbá tèmi ṣe in fact bàbá tèmi pastor ni bí bàbá tèmi ṣe gbé Christian lórí kì í ṣe bẹ́ẹ̀ làwọn èèyàn ṣe ń gbé Christian lórí nísìn Christian òun ni bàbá tèmi ṣùgbọ́n wọn ò gbé lórí gẹ́gẹ́gẹ́gẹ́ débi pé ó máa máa affect ayé wọn àbó ó máa máa affect nǹkan míì but the way bí àwọn kírísítẹ́nì sin ṣe wá gbé kírísítẹ́nì lérí débi pé tálọ́mì ọ̀bá tí lọ ṣọ́ọ̀ṣì kò tí ì mọ̀ wípé àdúrà òun ò gbà ẹlòmíì ò mọ̀ wípé tóun bá fi ẹnu ẹ̀ sọ̀rọ̀ ńgbà míì wípé ẹnu òun lásán kò fi sọ̀rọ̀ àṣẹ máa gùn ṣùgbọ́n tálọ́mì ọ̀bá tí dé ṣọ́ọ̀ṣì báyìí kó ṣàmáṣe jáde lọ oríṣiríṣi òun la fi sọ pé dìgbò bí àwọn èèyàn wa ṣe gbé christianity lórí nísìnyí ó ti ń affect gbogbo wa tó má jẹ́ pé nàìjíríà dá wọn ṣe dáadáa ní tí iléeṣẹ́ wà àti gbogbo ẹwà gbogbo tó fi kọ́ ṣọ́ọ̀ṣì yẹn tó fi kọ́ iléeṣẹ́ ni èèyàn mélòó lè máa rí ní church èèyàn mélòó lè máa rí ní church because àwọn òpó òun lọ bíṣẹ́ lọ́la kò ní ráyè sòrò àwọn òpó òun lọ bíṣẹ́ lọ́la kò ní ráyè àwọn wednesday wednesday meeting tó máa ń ṣe ìwé bàbá ṣe gbé kírísítẹ́nì lórí lọ́dọ̀ tiwa àwa o àgbẹ̀ lórí gbẹgbẹgbẹgbẹ débi pé ó máa affect ayé wa débi pé tábà tí dé chọ́ọ̀chì àdúrà wa ò tí gbà bàbá tèmi ò gbé bàbá tèmi ò gbé kírísítẹ́nì lórí débi wípé tí ò bá tí gbàdúrà gbàdúrà gbàwẹ̀ gbàwẹ̀ gbàwẹ̀ kádùrà tó gbà no ṣe rí nǹkan tó máa ń fà táwọn míì fi máa ń lọ ṣọ́ọ̀ṣì àlọ́fẹ́ ẹ̀kú fẹ́ ẹ̀kú fẹ́ ẹ̀kú òdù wípé ìwọ gan tí ní òòdá sọmọ làkejì wàá máa bọ́ ọmọlàkejì nú wàá máa wùwà burúkú wàá máa inú ò ní dùn sọmọlàkejì wàá wá lóun lọ ṣọ́ọ̀ṣì wàá máa gbàdúrà àdúrà wà nígbà wàá máa gbàdúrà àdúrà wà nígbòjẹ pẹ́rẹ́ christian ẹgbẹ́ báwo lonítọ́wọ́ òṣèlú kú sí ṣọ́ọ̀ṣì ìwọ́n kan tó ń lọ ṣọ́ọ̀ṣì òṣì kọ́kọ́ yẹra ẹ̀ wò ná yẹra ẹ̀ wò níbo ló kù sí bá àwọn èèyàn parí ìjẹ́ ni tó bá mọ̀ pé ó ṣe ẹ̀bá parí ìjà kó o kàn wá dúró kọ̀rọ̀ yàrá ẹ̀ lásán kó o sọ pé wọ́n lọ́ọ́ bá mi ṣe kínní wàá ní bọ́ọ̀lù ṣe máa dá ẹ náà ṣùgbọ́n nígbè báwọn ṣe kó gbé kiri báwọn èèyàn ṣe gbé kiri sẹ́nìtì lórí ní nàìjíríà òun ló ń kó yàjẹ́ wa ti gọ́ọ̀mẹ̀ntì náà tún wá kún ṣẹ̀wọ́n ara àwọn israeli táwọn wá sọ pé god of israel gbàdúrà fọmọ rẹ hmm. god of kíní kan israel gbàdúrà fọmọ rẹ ẹ wá gbọ́ nǹkan tí àwọn israeli kí n tó plé ẹ jẹ́ kí mi fọwọ́ fẹ́ dùn sọ fún yín máa yẹn ń preach ni o white àwọn méjèèjì wọ́n ń preach àwọn tó mú christianity wá fún wa nìyẹn wọ́n ń preach ní israel ìgbà tó ń preach níbẹ̀ má yẹn wá bọ́ta sí wọn pé òun ní right láti máa preach níbẹ̀ yẹn òun wá sọ pé no àwọn ọlọ́pàá tó wà bẹ́ẹ̀ sọ pé àwọn ní right láti máa preach wọ́n ní àwọn ò ní right pé kọ́tọ́ sọ fáwọn ní pẹ́ni tó bá ti ń preach bẹ́ẹ̀ yẹn pé pípa nìkan pa ẹni tó ń preach Christian ni ò ní ilẹ̀ Israel tó wà nínú Bible ni o ẹ jẹ́ ká máa lo sense wa mi sọ pé kéèyàn má ṣe sùgbẹ́ Christianity no ṣùgbọ́n ẹ jẹ́ ká lo sense wa ẹ jẹ́ ká yára wa ní wisdom pẹ̀lú Christianity tá à ń ṣe ẹ méjì ká máa fi Christianity, bojú ká máa fi kìrìsìtẹ́nìsì bojú ká tún máa wùwà kan tí ò ṣe kínní ẹ jẹ́ ká yára wa lọ́pọlọ tó bá jẹ́ kìrìsìtẹ́nì yára ń brain kì í ṣe káwá jókòó sórí ṣẹṣẹ mẹjẹ anybody to ba ti wá sọ̀rọ̀ christianity báyìí àbò sì ọ̀rọ̀ ó sọ̀rọ̀ pásítọ̀ kan báyìí ẹ máa máa bú ni pásítọ̀ tẹ́yìn dẹ̀ ń gbèjẹ yìí <laughs> ẹ̀yin mo nǹkan tó ń ṣe lábẹ́nu tó bá mọ̀ yìí tó bá fẹ́ jẹ́ ojúlówó christianity tó òótọ́ inú ọkàn ẹ báyìí ló wà ìwọ tó ń ṣe christianity tó ń hùwà ìkà tó ń ṣe christianity tó ń ṣe lára tó ń ṣe christianity tó ń jẹmọ làkejì lẹ́sà you are calling yourself christianity. ẹ máa gbọ́ nǹkan tó sọ nísìn because nísìn àwọn ọmọ tí wọ́n wá pé christianity kìnnìkan kìnnìkan i'm a christian mo sọ fún yín Christian ni mi bàbá wa tèmi bá ṣe kó àwa wọn kọ́ wá pé ká gbé kírísítẹ́nì lórí débi pé àdílé mọ̀ kójú wa ò ní láàsì nǹkan tó yẹ kójú wa láàsì no. ẹ wá gbọ́ do anything illegal. You cannot take us to jail. If you are not involved, please go. Shalom. Ẹ má bínú ṣe rí màá tẹ̀ ń wojú ẹ̀ yìí. Israel ni o. Israel ni òun ló ń sọ ọ̀rọ̀ yẹn. Àwọn tó ń preach yẹn ló ń bá sọ̀rọ̀. So àwọn yẹn ló ń sọ̀rọ̀ lọ́wọ́. Ipe òun sọ fún wọn pé kí wọ́n má preach mọ́ ní ọ̀dọ̀ wọn. So àwọn ilé wa sọ ilé wa àwọn yẹn ló wá sọ̀rọ̀ ilé wa ń dá wọn lóhùn pé no wọn ò fi kún àwọn ẹ má gbọ́ kẹ́ má nìyẹn mi mò ń sọ̀rọ̀. States, you can say whatever you want to say. That is a free world, yes? You're not in the United States. You're in Israel. I understand. you can say whatever you want to say here. Yes, you can. Kẹ́ngbọ́, Kẹ́ngbọ́ kan tó ń sọ, ó ní you are not in the United States, you are in Israel. You cannot say whatever you want to say. Ṣùgbọ́n yìí ń gbọ́, and then àwọn máa sọ pé, oh Lord of Israel, gbàdúrà fọmọ rẹ̀. Ọlọ́run kí ni gbàdúrà fọmọ rẹ̀? No, normally, normally, jẹ́ ká sóòótọ́ ọ̀rọ̀ fúnra wa. Ọlọ́run wà bẹ́ẹ̀ ni ìwọ tó bá sọ yín pé kò sí ọlọ́run tó dá gbogbo ayé ó ní ipò fẹ́ kú ni ó fẹ́ jẹ́ tán bẹ́ẹ̀ ni ọlọ́run tó dá gbogbo ayé pátá ó wà ṣe rí jésù tá à ń sọ yìí òjíṣẹ́ ni jésù jẹ́ mo ti máa tẹnu mọ́ fún wa òjíṣẹ́ ni jésù ń jẹ́ ẹ̀hàn ìmọ̀ọ́mọ̀ dàbí kí náà pé òjíṣẹ́ ló ń jẹ́ ẹ̀hàn àwọn oníṣẹ̀ṣe òjíṣẹ́ ló ń jẹ́ òjíṣẹ́ ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí òjíṣẹ́ ni gbogbo wọn ṣó ti yé wa

àwọn tó gbé christianity wá fún wa gan wọn ò ṣe tó bá wa gan ṣá jẹ́ christian tá a gba ẹ̀sìn christian yìí wọn ò ṣe tó wa àwọn ọmọ wa gbé lórí bíi tẹ́lẹ̀ mi bá sọ̀rọ̀ tí bá sọ̀rọ̀ kan èpè kí ló dé òun lẹ̀ ń gbọ́n yìí Israel gbogbo ọ̀rọ̀ gbogbo nǹkan tó wà ní Israel tán fi kọ báìbù òun ní àwọn tó wà ní Israel ló ń sọ̀rọ̀ yìí o ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ìkọ̀ọ̀kan náà ni wọ́n ìkọ̀ọ̀kan náà ni wọ́n òjíṣẹ́ ni gbogbo wọn ọlọ́run ló dá àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run ọlọ́run gangan tó dá gbogbo ayé tó lè jí tó lè pa tó lè ṣe nǹkan tóun fún ènìyàn òun ló dá wọn òjíṣẹ́ làwọn mẹ́tẹ̀ẹ̀ta ní tó wá jẹ́ tiwa gangan ni yorùbá gangan mi òun gangan ni ìṣẹ̀ṣe gangan tó jẹ́ àwọn ọmọ yorùbá ìṣẹ̀ṣe gangan ni tiwa ṣe ráwọn ẹ̀sìn méjèèjì tó wá gbé fún wa òun làwọn capitalize lórí làwọn gbé lórí àwọn ẹ̀sìn méjèèjì ó wá yẹ káwa náà wá fọpọlọ tí ńgbà tójú wá ti ń là ní ìsìn àní ká má ṣẹ̀sìn ni òní kó má lọ church ó lè lọ church o lè lọ mosque but fúnra ẹni brain nǹkan tí mo tún àti sọ nìyẹn so ẹ máa gbọ́ bẹ́ẹ̀ yẹn o. we preach about Joshua that I mean Joshua that is Jesus. ló tún àti sọ yẹn. idol worship. The Torah says that Christianity is idol worship. ṣèwọ́n náà ti gbọ́ báyẹn nísìn ọ̀ ń pè Jésù ní idol worship ní Israeli tó jẹ́ pé òun náà fi kọ báìbù ipe ó dárúkọ president wọn bẹ àdónù ipe tí wọ́n bá ṣe irú nǹkan tó ń ṣe pọnpírìṣì pé kíní president sọ pé wọ́n gbọ́dọ̀ pa wọ́n ni pé idol worship ni nǹkan tó ń ṣe ṣèbẹ́yìn náà ti rí báyìí ẹ jẹ́ ká yára ẹ jẹ́ ká yá ara wa ní brain ah ní ká má lọ church èmi gan mò ń farúkọ Jésù gbàdúrà ṣùgbọ́n àwọn kankan wà tó jẹ́ pé ó yẹ ká kájọ kájọ ronú sí pé no kíní yìí is not right kíní yìí is right sọ̀rọ̀ mi ti yé mi ò lè máa tú gbogbo ẹnu máa sọ̀rọ̀ máa sọ pé ẹ o ṣàlàyé mi ní ìdàtí ṣàlàyé dé làwọn tó bá lọ́pọlọ máa ti understand nǹkan tí mò ń sọ i'm a christian i pray with jesus kí ni wọ́n bára wa sọ òun forúkọ jésù gbàdúrà but mo yára mi ní brain mo mọ àwọn nǹkan tí mo mọ̀ tẹ́lẹ̀ mo mọ̀ ìyẹn ní kó má gbàdúrà but àwọn nǹkan tó yẹ kó o mọ̀ tẹ́lẹ̀ wàá mọ̀ àwọn nǹkan tó mọ̀ tẹ́lẹ̀ àmì àwọn nǹkan tó mọ̀ tẹ́lẹ̀ wàá mọ̀ then wàá mọ̀ bó ṣe máa live life ẹ kì í ṣe pé ó máa kó gbogbo life ẹ láwọn òjíṣẹ́ ọlọ́run lọ́wọ́ àwọn pásítọ̀ lọ́wọ́ àwọn gbogbo wọn lọ́wọ́ táwọn àmàdá ayé life orú bàrùbàrù tó jẹ́ pé wọ́n kò mọ̀ bíi táwọn pásítọ̀ mi gan torí bọ̀ náà ìyá lọ bẹ́ẹ̀ àní pẹ́ńbẹ̀ àtisọ hmm. àti mẹ́nu kúrò ní ṣẹ́ẹ́rẹ́ lè yìí ẹ má jẹ́ fún yín kò sẹni tí ò bá wí ó bèmí náà wù ṣẹ̀rá wà tá a tó jẹ pé mo rí ẹnìkan ẹni yẹn mo mọ̀ dáadáa o ó pọ́pùlà gangan lórí lórí íńtánẹ́ẹ̀tì dáadáa especially lórí YouTube ọkọ ẹ ní pé kó jẹ́ kó máa sọ Yorùbá fún àwọn ọmọ ìyàwó ní kọ́nà má jẹ́ kí yorùbá kọ́nà má jẹ́ kí yorùbá kó parun mo mọ̀ pé yorùbá ò ní parun kò ní torí tiwa parun kò dẹ̀ ní torí kò ní torí àwọn ọmọ wa náà parun ó bẹ́ mi náà wì sọ̀rọ̀ àwọn ọmọ mi náà ẹ̀yọ̀ kan nu wọn ló gbọ́ tó ń sọ ṣe ráwọn yòókù wọ́n gbọ́ wọn lè sọ mi ò lè parọ́ fún yín mo ní láti wá máa sọ fún wọn pé wá tẹ́ ẹ bá lẹ gbọ́ ẹ lè sọ ìrọ̀lẹ́ pa o ẹ bọ́dọ̀ mọ̀ ọ́ sọ síṣẹ́ ti gbọ́ english láti mọ̀ ọ́ sọ yẹn ẹ bọ́dọ̀ mọ̀ ẹ bọ́dọ̀ gbọ́ yorùbá tó jẹ́ èdè mi gangan gangan ẹ gbọ́dọ̀ gbọ́ because ibi tá a wà ó ń gbọ́ english dáadáa ó ń gbọ́ english dákú ìjọ ta jáde lọmọ mi sọ pé àkíníkan kìnìkan sọ english mo ní wo ẹni tó ń sọ rẹ ó gbọ́ nǹkan tó ń sọ òkùnkàn délé ó fẹ́ kó sọ tán ni òkùnkàn délé òní nítorí ẹ̀ mo sọ pé kó o máa kọ́ yorùbá tó o bá kọ́ yorùbá nìsín tó o bá fi yorùbá bá mi sọ̀rọ̀ supermarket àbọ̀ fi yorùbá bá mi sọ̀rọ̀ ńta ṣùgbọ́n pé wọ́n ní gbọ́ so i have to take that yorùbá compulsory for them now ẹ wá máa gbọ́ àdúrà wa ní pé tó bá máa di ten years to this time ten years to come kó má jẹ́ pé àwọn àwọn chinese àwọn china náà máa kọ́ àwọn ọmọ wa ní yorùbá tiwa o náà máa kọ́ wọn ní yíbò ẹ wá gbọ́ yomi fanslanso ló lọ sí yomi fanslanso ló lọ sí canada bí yìí o ẹni yẹn ẹ wá gbọ́ ó ká ó ká lára burúkú burúkú kùdúrẹ́ mo fi sọ pé eléyìí kò sẹ́ni tí ò bá wí ó bèmí náà wí bọ̀ mo ti ń ṣiṣẹ́ lórí ẹ̀ pé sẹ́ẹ̀yìn ọmọ yìí ọ̀n ní sọ pé torí pé abroad lẹ́wọ̀ ẹ̀ nílé sọ yorùbá ẹ máa sọ by fire by force mo sọ fún àwọn ọmọ ìwọ tó bá ti lè fi yorùbá bá mi sọ̀rọ̀ mi ò fẹ́ gbọ́ ọ̀kan tó fẹ́ sọ kó sọ kó sọ english tó la mẹ́wàá mi ò ní dẹ́ lóhùn tó bá ti sọ yorùbá máa ní sọ báṣu tó bá wẹ̀ ṣáà sọ yamayama máa correct ẹ̀ ṣe rí yẹ̀wé fanslanso ẹ̀ òun ló lọ sí Canada ẹni wọ́n sọ fún wọn yí pé ọ̀gá àwọn India ló ń kọ́ àwọn ọmọ wa ní yorùbá o àwọn India ló ń kọ́ ọmọ wa ní yíbò o ẹ rí pójú tì wá àwa tá a lè kọ́ ọmọ wa ní yorùbá lé àmọ́ ti tó dé pa wà lábúròdù àwa máa da english wèrè kan bolẹ̀ mi sọ pé ìwé ò da mi sọ pé you cannot speak english no mi sọ pé ò lè sọ english mi sọ pé english ò da at least english ó wà ó máa jẹ́ kó wà communicate with anybody on everybody àbí anybody àbí whoever body ẹ mú kan nu gbogbo ẹ ẹ ó máa jẹ́ kó wà communicate with every, everybody or anybody all over the world you be able to communicate with them yes but sometimes certain things àbí ibì kankan wà tó jẹ́ wípé you you have to speak that Yorùbá to your child there so that nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ò ní lè ṣẹlẹ̀ àwa máa àwa máa sọ pé ọmọ wa kíní kan kíní kan èmi náà ó bẹ́ẹ̀ mi náà wí o èmi náà ti ń ṣàtúnṣe díẹ̀díẹ̀ ẹ̀hẹ́n so ẹ jẹ́ ká máa kọ́ ọmọ wa ní Yorùbá ó ní Yẹmí Fásánṣoṣo ó káwọ́ sórí ó ní èé èdè Yorùbá ẹ tó jẹ́ pé àwọn Nàìjíríà máa sọ pé vernacular ni stop stop speaking stop speaking Eh, stop speaking vernacular imagine èdè wa dẹ̀ ń parẹ́ ẹ̀kọ́ tó wá dùn mí ò wá ju wípé àwọn white yìí wá mo rí lédì kan lórí internet. white ni o ó ń kọ orin ní yorùbá ó mọ èdè yorùbá ju àwa tá a gbọ́ yorùbá lọ tá a ní yorùbá lọ àwọn míì tún wá ń lọ nàìjíríà láti lè máa kọ́ èdè yorùbá kí èyìnbó máa sọ fún wa pé yorùbá dùn púpọ̀ púpọ̀ òun láì kéde èyí tó rí ẹlòmíì fẹ́ yorùbá àwa tá a wá ní èdè àwọn à ń ta dànù pìí àwọn àtàdá ni ẹni mẹ́rin máa ṣe pé òun gbọ́ english tẹ́lẹ̀ bá tọ́ english báyìí ẹ máa wá tì ní ẹgbẹ́ ọ̀gá adé wa kí ló dé dé yorùbá ni ẹ̀nà àwọn míì tí wọ́n máa fọ́ọ̀mù fún ẹ̀tẹ́jọ́ yorùbá aráyá tí wọ́n máa sọ english wájú ẹ̀ wọ́n kàn máa wọ ẹlòmíì máa kọ̀ dánù máa kọ̀ kúrò bẹ́ẹ̀ ni wọ́n ní ara àwọn kan tá à ń sọ náà lélẹ̀ ẹ máa gbọ́ báyìí nísìn. our own children they can't speak yorùbá they can't speak igbo for you to teach them there's a screen at tobiko indians go come. in canada here. Indians. No, not. Indians. Bring them, bring your kids for them to learn how to speak your language. Yoruba or Igbo. Yoruba or Igbo. <laughs> Ṣẹ́rí, ṣé wọ́n sọ pé òjúṣe ẹnu tẹ ló ti ń dùṣẹ́ jírí? Indians ló ń kọ́ àwọn ọmọ wa ní Yorùbá àti Igbo kọ́ táwa ní lọ́fẹ̀ẹ́ lófò àtúwà máa fi owó kọ́ àtúwà máa lọ sanwó fún àwọn ọmọ wa kó tún máa fi kọ́ nǹkan tó yẹ kó o máa sọ sí wọn lé kó o sọ di compulsory ìlú tó bá ti wà tó ti mọ̀ yí ìlú yìí o wọ́n sọ english children bọ́ṣọ wọn yẹn wọ́n ní ability láti learn èdè seven or more than that kẹ́kẹ́ tẹ̀wá sọ pé èdè mẹ́ta wọ́n ní láti learn ẹ̀ papọ̀ wọ́n lè mọ gbogbo ẹ̀ papọ̀ wọ́n máa mọ ìyàtọ̀ láàrin gbogbo ẹ̀ ìlú tó wà tó ti mọ̀ pọ́ tí ń sọ english english ní anywhere tó bá lọ school everywhere ẹgbẹ́ ọ̀tún ẹ̀ òsì ẹ̀ english ni kí ló yẹ kó o ṣe yorùbá ló yẹ kó máa fi kọ́ ọmọ yẹn lé o nígbà tí máa tún máa sọ english mọ́ because normally àwọn ti mọ gbọ́ english níta anywhere ní school everywhere but àwa no no no no no no no no no No má sọ yorùbá sọmọ mi ẹ mọ̀ ṣe sọmọ dúró ẹnìkan ẹnìyẹn mọ̀ mọ̀ dáadáa lórí íńtánẹ́ẹ̀tì dáadáa ọkọ ní kò máa sọ yorùbá sí ó ní nínú kankan ó má máa sọ yorùbá sáwọn ọmọ òun imagine àṣeníṣe rẹ̀ ó lóun ṣàjà bọ́lá ṣe máa ń <laughs> bọ́lá ṣe máa ń kọ̀wé yẹn hmm. ẹ máa gbọ́ lọ hmm. àná ẹ má jẹ́ kéde wa pààrọ̀ èdè wa dùn o nǹkan tó lè mú kí àwọn whites àwọn whites kan máa kọ́ èdè wa kan máa sọ pé no yorùbá dùn lédè yorùbá dùn láṣà mo rí obìnrin kan yorùbá ló fi ń kan orin ah mo lanú lẹ̀ mo ní jésù mi o hmm. mo wò pé yorùbá ló fi ń kọrin àwọn gan tá a wá jẹ́ yorùbá gan a máa sọ yorùbá sáwọn ọmọ tá a bí ọ̀yà ibùdó hmm, àwọn tó wà lé gan-an àwọn tó wà nàìjíríà gan-an èyìnbó ni rabi aláfiṣe mo sọ fún àbúrò mi wá yorùbá ni mo wá sọ fún àwọn ọmọ ẹ tó o bá ti pè mí táwọn mi ò bá ti lè sọ yorùbá èmi ò lè mi ò ráyè ranù tó o bá ti lè sọ yorùbá má sọ pé torí pé mo wà lábúrò wà ní káwọn ọmọ ẹ máa sọ english sí mi èmi ò fẹ́ àwọn normally ọmọ agbọ́n english náà school náà lọ english náà fi kọ́ wọn ní gbogbo ẹ̀ káwọn máa kọ́ wọn ní yorùbá máa ní nínú ẹ máa gbọ́ ẹ jẹ́ ń dágbádà sẹ́yìn fún yín jàre ẹ̀yin tẹ̀sẹ̀ ń jọ ìwà. Mm-hmm. Mm-hmm. Our own children, they can't speak Yoruba, they can't speak Igbo. For you to teach them, there's a screen school in Etobicoke ẹ má bínú pé mo bọ bá mọ ibi tó dárúkọ yẹn ẹ lọ confirm ẹ o kẹ́ má sọ pé òjíṣẹ́ nǹkan tó ń sọ kankan kọ wá confirm àwọn tó wà Canada ẹ lọ confirm ẹ tó pìkò ló pè ẹ lọ confirm. Indians no not. Indians bring them bring your kids for them to learn how to speak your language. Hmm. Yorùbá or Igbo Indians wan come. Indians they are the class and you are gonna pay your money. Imagine. You're gonna pay your money. Ṣẹ̀gbọ́n. Àwọn Indians, foreigners ló kọ́ àwọn ọmọ yín lédè yín. Májú. Bí Yorùbá or Igbo. Foreigners, Indians ló kọ́ wọn lédè yín ní Canada bíbá Yeah. Yomi Faslaso ló sọ̀rọ̀ yìí. We're in a deep shit. Yeah. We're in a deep mess. Exactly. Ṣé báyìí náà gbọ́? India so India ti wá kọ́ Yorùbá India gan máa gbọ́ Yorùbá jọ wá ta ni Yorùbá gangan lọ́sẹ̀ ti rí shame on us shame gbogbo wa ló bá wí ó bèmí náà wí mo ti ń ṣàtúnṣe yín náà ṣàtúnṣe kíkálukú ṣàtúnṣe ẹ má jẹ́ kéde wá parun èdè wa dùn dáadáa àṣà wa dáa kí ló máa wọ white yẹn tó wá ń fẹ́ Yorùbá tó ń fẹ́ yíbò ṣèbí torí pọ́mọ̀ gbà àṣà wa dáa ni mo ti ní àwọn white kan tí mo rí picture wọn white làwọn méjèèjì o ìmúra yorùbá náà fi ṣe wedding wọn ó yẹ sọ mí àwa táwa ni yorùbá yẹn báyìí àwa gbé àwa ń dànù ẹ jẹ́ bílẹ̀ lẹ́ẹ̀kan sí ká máa lọlé. Hmm. Etopiko. Yeah. Yoruba or Igbo. Indians ló wá ń Indians, they have the class. àwọn ìlú tẹ́mi wà yìí èdè wọn tó bá except tó jájẹ́ pé english subject wọn fẹ́ treat níjọ yẹn but tó máa fẹ́ ṣe mathematics dutch ni tó máa fẹ́ ṣe economics dutch ni electric science àbí sẹ́nimẹ́ àbí kí ló máa ń pè dutch ni tó máa fẹ́ ṣe other subject dutch náà fi máa ń kọ́ wọn yàtọ̀ sí tó máa fẹ́ ṣe english nìkan ni èdè wọn ni wọ́n ń lò so táwa náà bá gba yorùbá nation tán eh, torí ní ìsìn àwọn kan mọ wa sọ pé o ò tí ẹ̀ rí iṣẹ́ ṣe lọ́wọ́ iṣẹ́ ṣe kó fi yorùbá nation lẹ̀ orin àwa ṣe rí nǹkan tó rí ẹlòmíì ò fi pé ni wípé àwa táwọn diaspora àwọn là ń ṣí ojú àwọn tó wà lé sí ọ̀rọ̀ yorùbá nation ẹ jẹ́ ká sòtọ̀ ọ̀rọ̀ fúnra wa so torí pa tí wọ́n wà ń bí ẹ ti ra rò bóyá ní iṣẹ́ tá à ń ṣe wọ́n yẹn lọ́wọ́ tẹ̀tẹ̀ jíjẹ́ lọ́wọ́ tẹ̀tẹ̀ lọ́wọ́ tẹ̀tẹ̀ ṣé ìrọ̀rọ̀ mi ìsàbọ̀rọ̀ yorùbá nation ẹ wo tó máa ń yẹn lẹ́fẹ̀ẹ́ gbọ́ mi ò rọ́rọ̀ mi sọ o yàtọ̀ sí ọ̀rọ̀ yorùbá nation àfi tá a bá gbà ẹ o tá a bá gba yorùbá nation mo wá mo wá lè máa sọ̀rọ̀ mi o ṣùgbọ́n lórí òjíṣẹ́ yìí o ẹni ọ̀rọ̀ tí máa sọ yorùbá nation gbọ́dọ̀ máa ó gbọ́dọ̀ máa appear àmì bẹ́ẹ̀ ni because àfẹ́ kó kú bẹ́ẹ̀ ni because àwọn míì ti ń rò bóyá yorùbá nation ti ń die down kò dẹ̀ die down tẹ́tí gbọ́ yorùbá nation ṣe kí ni kò dá ìdá ẹ má jà sọ̀rọ̀ jù ní ìsọ́tún màmá ni ẹ kíni kan fẹ́rẹ́ṣẹ́ fẹ́rẹ́rẹ́ ní tí mo sọ yẹn náà ẹ jẹ́ àfilẹ̀ bẹ̀yìn tó kù tí mi ò sọ náà ẹ jẹ́ ká fi sílẹ̀ bẹ̀ ẹ yẹ yẹn mi lórí ìjíṣẹ́ jàre ẹ ṣe gan mo really appreciate yín ẹ títí tí a ó sì máa pàdé bọ̀ tí kí n tó wá máa lọ mm, ṣe wá lẹ jẹ́ kí n ṣàdúrà fáwọn èèyàn mi tó jẹ́ èèyàn gidi àwọn èèyàn mi àwọn tó jẹ́ fans mi gidi gan lórí ìjíṣẹ́ wípé ṣe rí wọ̀nba péréte tó dù bí oṣù bí àmọ́ ah, ní bí oṣù kí tẹ̀lé mò ń sọ bí ọjọ́ mélòó tó kù tí ọdún yẹn á fi kásẹ̀ ńlẹ̀ Emi wo mà ní kásẹ̀ gbogbo ẹ̀dá bínú obìnrin tó wọ́n ro ibi sí mi tó ń ro ibi sí ẹ̀yìn èèyàn mi tó jẹ́ fáǹsì mi gidi gangan lórí òjíṣẹ́ kì í ṣe ìtẹ́ máa bú o anyway jẹ́ kí n ká ẹ̀yìn tẹ́ máa bú mi náà tó dé <laughs> so àwọn ènìyàn wa àti àwa àti ibi tó kù nínú ọdún yìí kò ní o àkóbá àdábá tó kù nínú ọdún yìí kò ní jẹ́ tiwa o ẹ jẹ́ wá sọ wípé wọn ò wá ní fi èmi àti ẹ̀yin àti àwọn afẹ́nifẹ́re wa wọn ò ní fi wá palẹ̀ ọdún 2023 wọn ò ní fi wá palẹ̀ rẹ̀ mọ́ ẹ ṣàmì o ẹ gbé tí àdúrà mi ẹ jẹ́ wá sọ kọ́kọ́ fún wọn pé ṣé wàá rí ọdún tuntun táwọn wò lọ́kọ́ 2024 ẹ jẹ́ wá máa gbàlagbà pé bó ti wù kó le tó bó ti wù kí wọ́n alápọ̀ tó kò ní dọ́dọ̀ èmi kò ní dọ́dọ̀ ẹ̀yin kò ní dọ́dọ̀ àwọn ènìyàn wa náà tó wà ń lé ẹ àtẹ̀yìn àtàwa láwọn máa ríra wa pẹ̀lú ayọ̀ àti àlàáfíà ẹ ọdún ayọ̀ òun náà dẹ̀ ni gbogbo wa máa ṣe ẹ ó dàbọ̀.